وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله عباد الله الكرام وعليه سورة القصص آية 30 Surah Al-Fusilat ayat 33 Mulama yawata nini Ayat kakuyo jele Kaya kiaku kola Al-Istiqomah Buk masa dini Mani istiqomah ya dini Al-Qiyadeh Al-Qiyadeh Al-Qiyadeh Al-Qiyadeh Al-Qiyadeh Al-Qiyadeh Allah yarzuki istiqama bidai hum. Eh, arziki intiqama da maimana aya kalu ni ya mo wa ku message yu mujuji message ni ya ni bidai ya ku koloji ad-da'wa iku bidai da'wa aya ko insha Allah ala rama bismillah أعوذ بالله من الشيطان الرجيم en la kọ́nà ní kọjá níbi mọ̀mọ́mọ́dù kí àwọn ní gíláṣáìdì náà kó òǹkó ọwọ́ kàfí àmọ́ ọjọ́ mọ̀mọ́ kọ́lọ́ ọ̀la kàgbàlóyè níbo kọ́lọ́ lẹ́dẹ́ àdá ẹ̀rọ tó ti lọ́gbọ́ ilé dẹ́mọ̀nà ọ̀dọ́ wọ́n náà yọ ọjọ́ rọ̀dá balẹ̀ aya rẹ̀ nẹ̀ ọmọ sẹ́nu kọ́ọ̀lẹ̀ aláwọ̀ akọ̀kọ̀lá ìyẹn ni ọmọ sẹ́nu kọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ ọ̀kọ̀lá wọ́n ti yànjọ tẹ́lẹ̀ ọ̀kọ̀lá wọ́n ti inú bókì adúgbàlà kọ́ àlọ́ ìgbẹ́lẹ̀ ti ọ̀kọ̀lá lẹ́hùn wọ́n ti pè lẹ́ ìgbẹ́lẹ̀ ti ọ̀kọ̀lá lẹ́yìn ọ̀lẹ́ mímẹ́ni dára ìlọ́gbà ìwọ́n dákẹ́ ìdóhùn ló ń wá kẹrẹ̀ bọ́jọ́ ìdúnnù mú wá rárá ọjọ́ òun ìdúnnù mú wá kónàbí ọjọ́ òun mà nínú tí a máa tó kọlẹ̀ ìwọ̀n yá mi sọmọ máa tó tọ́gbà ní nínú wọn fara fún wọn yóò nyánà ní ẹlẹ́dẹ̀ àtọ́lá bíi nínú òwúwọ́n wọ́n tọ́lá nínú èsì ọmọ wa lè kọ́jọ́ ìdọ́gba wẹ̀yẹ ìdọ́gba mi nínú ẹ̀dẹ̀ tí mo ikene gideni dewu idamu nunuwa damu ne ngondo idamu ne wara rojo idamu ne waega ne ojoma idamu ne wawo yimo ojoma idamu ne wamo nyodu suudu mara remi onu bimu habo ya ngode abo ya ngode wa amila soliha ya kidu at i say don't do as I do sọgbẹ́lẹ́ nìkan náà ìdáhùn náà wàá ra ọjọ́ òun yóò yà rátà nìyàwó kọ́lọ́ yóò mẹ́mẹ́lẹ́ tí ìyàgbàdé òkò yóò wọ́n ti rátà náà ní ìkọ́lẹ̀ èèyàn tí ìyàgbàdé òkò yọ ìyàwó ìkílẹ̀ ẹ̀mọ́ bẹ̀rẹ̀ yóò ìkílẹ̀ ẹ̀mọ́ mi ni wú yóò ìkílẹ̀ ẹ̀mọ́ bọ̀ áfíríkà ìdìkílẹ̀ ẹ̀mọ́ bọ̀ ọlọ́kùnrin ìdìkílẹ̀ ẹ̀mọ́ bọ̀ kọ̀ọ̀pá máa ti tà náà àdàmá ìjìkílẹ̀ mọ́mùnukún papọ̀ kàkíní ní ìdẹ́ni mìíràn mùsùlùmí bẹ̀tíyàwá òmìnira ní mùsùlùmí mùsùlùmí ẹni tí tó yí wọn ní ọjọ́ rẹ̀ àmọ́ ìyàwó ní tó yí wọn ní ọjọ́ òmìnira òun tẹ́yẹrẹ tó dábàá ní ọdún lókè àkọ́ntrakí tẹ̀ ń kọjú àti òmìnira mìíràn lóru ẹ̀rọ kìí adó nẹ̀tọ́ nà ẹ̀yọ́ ọjọ́ ilé mo ní déhùn mo yóò tòdúlẹ̀ ẹnìkan yorùbá ti máa dáwọ́ ní kóòtù ẹnìkan yorùbá ti máa dáwọ́ ní sọ̀tẹ́ẹ̀tì àbẹ̀kọ́ organization àmì kúrọ̀bù iye díẹ̀ jẹ́lẹ́ ẹnìkan yóò máa fẹ́ dánwò wàhálò on the contrary àmì kúrọ̀bù kọ́mí sọ̀tẹ́ẹ̀tì yé díẹ̀ ní àmà yáwọ́ dàmù ní gbé wọn tẹ́ máa wá lọ yá ni wọ́n tó máa wá jáde nìyẹn lọ. bóbi bókọ́ lọ́wọ́ mẹ́dọ̀ bóbi jẹun wà máa níbi ọjọ́ ẹ̀ bíbi kọ́ wà máa níbi ọjọ́ ẹ̀ rẹ̀ lọ́dọ̀ níbi dúkẹ̀ búrú kan àníbi dúkì lọ́dọ̀ àníbi dúkì sọ̀bàtà mọ́jọ́ sọ̀bàtà ọlá dúkì tí wọ́n sọ tún tẹ́yìn lọ́mọ́jọ́ ẹ̀ lọ tún yí ìdákòókọ́ mọ́jọ́ ìrọ̀jẹ́ ẹ̀ka kó kàtí ẹ̀ma níbi kọjọ́dọ̀ ọdún mọ́ yí dákà ẹgbùrù kàmí ìkùrá ní náà àmọ́ nílẹ̀ àbọ́tàlà kà ní ló owó mà máa jẹ́ mú wá máa nílù àtúlẹ̀ máa wú wọ ọ̀fẹ́kiri àmbíyá ìnáhùn ìnáhùn lẹ́mí wọ́n rẹ́sù dìnnẹ́rà wọ́lá dẹ̀rọ̀ dìmà wọ́n ìnàmá wọ́rẹ́sù ìlú mọ́jẹ gbogbo àmà níbi ọkọ̀ dínẹ́rì kọ́kọ́ ọjọ́ má rẹ̀ àpàtọ́nà jáde tó wọn àfi má lè ní àfi má bókì ní màmá jẹ gbogbo àmà níbi sọ́kọ́ ọjọ́ má rẹ̀ àpàkọ́ góòlù màjẹ́ má jẹ wọn gbóhùn lọ gbẹ ń kàmá níbi náà má jẹ wọn rẹ̀ ẹ̀wọ̀n gbogbo àmà níbi jíire mi ẹnìkì ilé mi lẹ́kọ́ jẹ́ kàmá níbi lè ẹ̀wọ̀n gbogbo àmà níbi. ومن أخذه فقد أخذ بحد واقع إن ضد غني معين إذا تقرأ يعلم المؤلف أن التي غني ربو يوم بقوه إلى الجامعة ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ما أبوك تقرأ بأيه إلى من أنا يوم من بلد ما مدعنا يوم onẹ̀kẹ́ náà kọ́ ọkọ́ wọn lẹ́dẹ̀ lẹ ẹni tí kékeré pẹ̀pẹ́ ti di ọkọ́ wọn lẹ́dẹ̀ akọ̀ bí ẹ kó ìdílé ọkọ́ wọn kì í akọ̀ bí ẹ nígbà tí ìnà sóni kọ́ bí ó wọlé pa kó àti tó dáadé ni mo dájú bí mi dúdú náà ti máa ń yẹlé kátápá lẹ́yìn ìmú kọ́lá tí mi ò yọ gbà náà lọ ẹ̀wọ̀n mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù ọwọ́ ọdún kìtà ti mẹ́kúrò ní wọn yóò yẹnu ìṣẹ́ lọ́mọ yìí bila ngai amanana tutapata manana hata kama nina roho akola botuma mda okoma kama nina mdoe la dini okoma majanga dina nibi mane banyoro okoma maneo ya kobi kabre maekabre tujaja awane so bila numa bama bole ni madiko gaya akola na madiko man aha alute tafsirika inabuki adamu numuhono ono kami malami kami sahaji anibi fasara mwa eteki yu eteki nubui tulipapota kadu kami malami buki koja uma ولقال النبي صلى الله عليه وسلم من يريد ما أراد الله به خيرا من يريد الله به خيرا يفقهه في الدين أن كل يوم يوم قال هذه ما نريد من الدين إن كل يوم أبو يدرسون يكونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون سورة بعد آية 125 في سورة النحل آية 125 على وات قال نبي محمد هو يا نبي محمد كبنه ادعو إلى سبيل ربك ادع إلى سبيل ربك بالموعظة ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجالسهم بالتي هي أحسن نعم. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم وكما يا محمد أن تدعو الدعوة إلى الله دعوة طلبت من أن الدعوة تبليغ دعوة التبليغ عن الدعوة إرشاد ما مالك دعوة التبليغ ودعوة الإرشاد دعوة التبليغ إن شاء الله غير يكتبك ما مشى بقدر mẹ́yà dẹ̀yàn ìdé ìsìlámù dédédé wọn mẹ́dún máa ọ̀dọ́ mẹ́dànàrí yíwọ́n máa mẹ́dún yíta mákọ́ máa mẹ́yà fẹ̀rẹ̀ bó máa ń yóò yà máa éwọ̀ máa mẹ́kọ̀kọ̀lẹ̀ yàn máa mẹ́dànàrí yíwọ́n máa máa mẹ́yà ìsìlámù yìí kì í jẹ́ káwọn ní òun máa ìsìlámù bàbá kuma muda bàbá kuma muda tuyi ọjọ́ kuma wọ́n ṣàtúnwé ìdílé dàwọ́tò máa dá dàwọ́tò jẹ̀bẹ̀lẹ̀ ìdílé èkejì dàwọ́tìlì rìṣáàd dàwọ́tìlì rìṣáàd ẹni wọn ọdọ ilẹ̀ dẹ́nẹ̀ kìkàbàbà òun mẹ́rin kìkàbàbà ní bíbíà òun tó ẹ̀rọ àbàbà yìí ó nà kìkàbàbà ẹ̀wọ̀n yẹn wọn kàtó yíro ń yú òun àti òun awọ alùwọ̀ kọ̀kẹ́ ọ̀rọ̀ dàmáyà dín nìyí ẹ̀dẹ̀ ń ti nàá ẹ̀ gbúrò yẹ́rẹ́ nàá ẹ̀ ráyìn bọ́ dẹ́rù ẹ̀ máa wọ̀ ẹ̀ lókẹ́ dọ́ọ̀dọ́kẹ́ ìsìlámù lórí ṣúkẹ́ dọ́ọ̀dọ́kọ̀ ọ̀nà àdéhì àjẹ́ dọ́ọ̀dọ́kẹ́ dàdàrẹ́sùn ọ̀nà ẹ̀hùn bèbè kìáwọ̀ ẹni ìwádìí àwọ̀ ọ̀dàmáyàn àdéhì tọ́dọ̀bálà mẹ́rin ìsàbàtà kìí àtàbọ̀yà máa ń kí sára nà nù ẹ̀rẹ́ ìsàbàtà ìsàbàtà kìí àmìlẹ́mù hà wẹ̀gbọ́n òde ìjọ́nà ẹ̀wọ̀ wà ní ọdún ẹ̀ẹ́ ẹni ìsàbàtà ìyọmọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ kàmá kàmá mẹ́má rẹ̀ ní ọjọ́ kíkú mẹ́rin ẹ̀ta wọn lẹ́wọ́ dábò ìsìn sí ọ̀nà ẹ̀ta lọ́wọ́ ìyẹ́ wà ìdájábá lẹ ọ̀nà ìdíjọ́ kí nẹ́rẹ́ àmà sọ̀rọ̀ òbírúurú nùsùn bẹ́wò dẹ̀ ìní ni màá lókun máa tẹ́ sí màá lọ ọ̀la má tẹ́lú bẹ́wò dẹ̀ ló kẹ́ dàbẹ̀rẹ̀ ní wọ́n má bà lókọ̀ làjà gbọ́ ọ̀la má bà ẹni ìjà àgàgàrú àgbàdé màá fáwọn àwọn àtẹ̀lé ìròyìn àgbà àdúgbò látọ̀ọ́rọ́ yìí àyẹ̀wò látọ̀ọ́rọ́ yìí máa tó sẹ́lẹ̀mà náà tọ̀ọ́rọ́ yìí máa tọ̀ ìyàgbọ́ ọwọ́ yìí sì nídìí kẹ̀ẹ́tẹ́ lọ́mọ ìyá ó ní kí ìjàpàpà ọmọ ẹ̀yọ́ àpàpà kì í wú wọ́n àbá ìfowóhùn kámúdóbi ewu lẹ́bi àwọn ìdí ìkọ́wọ́ ìrẹ̀ náà yà á dùn fún ọgbà kásìlẹ̀ mẹ̀rán nìkú sọ́nà kàkọ́dábọ̀ ọ̀sẹ̀ kókókókókó ó nà fún yàrá pakuwa wòle ɛdini bɔ ɔnà ɛdɔkɔ yɛ ɛdini do do ti ɛdini bɔ ɛdɔkɔ ɛ ndi ɔlɔ mo ìjà papa mɛ ɛdi ɔnà yɛ alɛ atawọn yɛ ɛdi ɔnà yɛ ɔmɛ ìgbó kadɔmɔ lɛ ɛmu ɛdɔ tuntun yɛ ɛdi ɛdi awo ŋa ya kanya kɛ ɛlɛ tó kɛ ɛfó fi àgbàdɛ tó àmọ àmì ńlá gàtá yɛ ti kɔjɔ do wọn ava ayé ɛdini yɛ kakɔ ɛfi sɔrɔ tó nàkúlé ayɛ 155 nbomotɔ dɛ sɛ ومن وآي إلا وجوني إدر إلى سبيل ربك دو دو تدى من هون هون هون هون bókẹ̀yìn adúmọ̀ ọ̀dọ́ bókẹ̀yìn fúèsì máa ṣàmúnẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ ọ̀la mẹ́ta máa ọwọ́ náà kò ní approach kò náà ní kó wọn bọ̀ ọ̀la mẹ́ta lẹ́wọ̀n lọ́sọ́ níbi ayá ẹ̀ bílẹ̀ hikmet ẹ̀ tó dọ́gidẹ́ by hikima ẹ̀ ti hikima nyumba ile ni litafi yondo bweni nilimi enya kwesima kwesima bai ilimi ami hujja hujjatun damigha غير هزة دائبة هجة إن جسدا kẹ́ ọ̀rọ̀ ọlọ́màdé ni kẹ́ ọ̀rọ̀ anẹ́bì màdé ẹgbẹ́gẹ́ tó fẹ́ ìgbé ìnù màtàmàdé rẹ̀ díyàn bí inú rí dára ọjọ́ sáfùmáyé díẹ̀ rú ẹgbẹ̀lẹ́dẹ̀ ti bá ma lùkọ̀lẹ̀ ẹ̀yàn lè tó má bá mi hú jà tí a dùn mà bọ́ọ̀lá dúkìá pàrọ lẹ́yìn fún ìnà lálẹ́ gbogbo ọjọ́ mọ̀lá ikú ìgbẹ̀dẹ́gbò ọ̀rọ̀ ọjọ́ mẹ́gbà kàrẹ́nẹ́lẹ́ gbọ́nkẹ́ púrùfù yẹn nẹ́lẹ́yìn ṣùgbọ́n ọ̀pá ayé àti débi sórẹ́kù irúso kúrú ìnàmá àdàrú kàwọn níbi ẹni kàwọn má àbọ̀ ìyàwó ẹ̀wọ́ àníbi muhammadu kàwọn ẹ̀wọ́ má ìgbàgbọ́dọ̀ kí a jà lórí kàtó ìnà ìgbùgbò lè yí fún àmà àdẹ́dù dúdọ kàwọn àríní قل إنما أدعو إلى الله الله يلي والدي قالوا يا نوم قل إنما أدعو إلى الله هذه السبيل أدعو إلى الله ona dini gidani sona na damu mara ronomi na damu mala na duma odo ala basirati basirati la mujlidu ila rabbika bil hikmati hikmati la basirati na mo wonyo ana wọ́mẹ̀ni tàbáyàní tómi àníbi tẹ́lẹ̀ dúkìá lè gbómi àmà àwọn akọ́sẹ́ fún wọn kí ó dánmọ́ tàbíyàn lòdúrọ̀ òmàrẹ́ lòdúrọ̀ reference báyìí hújà ọjọ́ kàbáyà níbi kàbáyì ọ̀rọ̀ àìsàn nínú ìyẹ́ ọmọ wa pa sí ọ̀nà ṣàyẹ ọmọ òlé náà ọjọ́ pa níbi kàbá ẹ̀dá ìdílé ìṣọ́jọ́ pa níbi kàdé kúròkù yá nínú àwọn alábẹ̀fẹ̀ wọ́n ti ana wọ́mẹ̀ni tàbáyàní ẹ̀mdà fi tẹ́yí edo dogba ile hekima hekima wonti ilimi ejuepi dunga mune akeda munu mualimu wen isolama ne wagan supe kajamama mune worobi alibuma mewa kemini daktikuma badamdu wole wen wonti bil hikmati usiyo yaakadomo bikinilimi kenya duma odo والله الوجه الحسنة وادي يوم ملا وادي يوم ملا مبوك من يمني ما أتنا لك يا دوبري يوما مدي وبدي نتا يا مما دولا ما دونا إلا أنكوتيو ماما ماما دونا إلا إذن madonna bidia mama bidia meten ama mama mena bidia bidia oni kama dabo sana kala oh, mwezi o ichona bidia enenda bona mengi lezi oyo ni mama bidia bidia kuni akini ne yada nerejo logo gani bidai mo invoke hasana na maani bi waji yom memele ole kona yoma dungoma eyo bidii rai bidia no la kate eyo bidia òwúrọ̀ mẹ́yàn bí atọ́mọ̀ mẹ́lẹ̀ kìí mẹ́ sọ́rọ̀ ẹ̀rọ abáyẹ̀ṣe àmọ́ ìṣọ̀rẹ̀ pé ìdílé òbí yìí ní lèmi òṣìṣẹ́ ọlọ́ ẹ̀kẹta ẹ̀kọ́ mẹ́fẹ́ ìmọ̀ yọdúnmọ̀ ọ̀dọ́ rẹ̀ ìṣùgbé kìíní màṣúgede màmúde wúbi àtẹ̀yẹ̀ òdì ewu bí màṣe ìṣẹ̀lú jí màá dáa mamogatia ngototo wanyali mamudu dawo uweza kwa levelo yema imi ola binguande yu weka kwa levo kwa chocho yema imi wayo yekirite kutalu no wa kwa levo gatia yoyo yema imi mbo jamani wekwa mele uwobiam jodo vele oku walwedeu walwedeu waluleka deu wani wakweka kwa lini no káwọn ẹ̀fọ́wẹ̀ lá ń wé mí o ọlọ wí ọ̀gẹ́ ní ilẹ̀ máa ẹni kí akọ̀gẹ́ tí a lè máa ń kọ́ àmì tọ́la lórí gbọ́ lọ́nà kàdé rẹ̀ lẹ́kọ̀ọ́ kàdé òmìnirí ìsàmẹ́ pàṣẹ ìjọba mẹ́mà náà tẹ̀lé ní ìgbéjì àwọn ọmọ màmá tó ní kúbẹ̀ rẹ̀ náà tó bẹ́ẹ̀ rẹ̀ ánì adùn àbẹ́ ilé o kábẹ́ ìlú ẹ̀jẹ̀ bọ́ kẹ́lẹ́ ìbá wọ̀jà jẹ̀rọ̀ nílẹ̀ tẹ̀lé àkà بين وجل وقولوا لهم في أنفسهم قولا بليغا ìkọlà ìlú pálọ́ máa ń lè dúdé ilẹ̀ ìmẹ̀kù náà fi rẹ̀ ma fẹ́ẹ̀sì bí ikùn náà unálẹ̀ òwò ti wú jà oríta ìbílẹ̀ àbílẹ̀ àbílẹ̀ ọmọ tó yínú papọ̀ tẹ́kàtọ̀ síra ìfẹ́ hùn mà ẹ̀rẹ́ dúnnà máa káàkiri jìgì jẹ́ ohun àgbéwọn ẹnu tó jílédé dẹ́ta ojú ọjọ́ ilé ohun tí lẹ́dẹ̀ ìyà ápẹ̀lú lọ́gáàlìkó àmì ohun mẹ́ta ọjọ́ tó rí ọ́nà ayalẹ́yìn ìlú gbogbo gbójú rẹ̀ nẹ́nẹ̀ẹ́dẹ́ ìdí ọjọ́ ilẹ̀ fẹ̀dílẹ̀ rọ̀bíkà bí hikimẹ́kì ìlú bí gbàgbà hikimà ọ̀nà àkàlẹ̀kúrò wẹ̀mọ́ ìrọ́tẹ̀lẹ̀ uchebule keta wajadili mpita mbele tu ngoma ti una maana jamani utame munafi dakini ozabo abo girigaji bo bidi abeki ada ayin anyuna bidi alu ile oiba jadilu mpita tiza hapa mbele tu ngoma ti una maana jamani ama ili ili kabuta yibe who you able to honor what you can do in beautiful manner good approach beautiful approach ngabele do bila tingi they are that i don't una wa you una ngabele dama ترابل ومن أحسن قولا ممن دعا إلى الله أنا كقول يقول كتابنا في مدى منهم ونوجوده ẹ̀dọ́mù ló mọ̀ ọ́nà ọjọ́ lẹ̀ náà ayà ìyá mọ́ kàwọn rẹ̀ ayà ibi tó rẹ̀ torí ẹ́ àná ní ayà 125 wọ́n ma ìní àdúdọ gbogbo kọ̀mí kó ẹ̀ gbogbo èyí ní ìdájẹ́ bí ẹ̀dà wọn rẹ̀ lùpọ̀ náà mọ́ àdúdọ rẹ̀ kọjọ́ wọn di practical mọ́ wọn rẹ̀ ibi tó rẹ̀ tó tọ́ 44 anibi kaya ma anibi ẹnu ìjìmọ̀ ìhìnlẹ̀ ẹgbẹ́ sódòdó ilẹ̀ tako ti dára ẹ̀lẹ́gẹ́ wa anibi gidi high table ọgbà ẹ̀dẹ̀ ilẹ̀ gbogbo tọ́jọ́ ọ̀nà anibi gidi nọmba fọ́ ìyàmọ̀ anibi ọjọ́ ìdí àmbíyà ìyàmọ̀ àmbíyà ẹgbẹ́ ìnà ìjìmọ̀ tilẹ̀ tàbí mùrùsàlì ìyàmọ̀ mùrùsàlì nàlẹ́ àwọn ọmọ mẹ́rin ló gbàdọ́mọ́ màdọ́mọ́ kó lulẹ̀ àdìyàn ẹ̀lú títí òbẹ̀rẹ̀dì ẹ̀nà kàyàmì lúlù ẹ̀dì òmòdó apọ̀ọ̀ṣẹ́ ráwú ìyà káàbìrì ìgbóká ìyà káàbìrà gbígi kàí gbà káàbìrì lẹ́rẹ̀ ọjà káàbìrì gbogbo òde ìfúrani gbogbo òde lórí ẹ̀yà ìfúrani gbà káàbìrì lẹ́rẹ̀ fúráhùnà káàbìrì dúkẹ̀ mọ́ yánà lẹ́yìn yánà fúráhùnà múmìnì dúkà mọ́tòlá gbóṣà mi múmìnì papọ̀ wọn tó pẹ́rọ alójúgbò wọn dẹ̀ àmọ́ ní abọ́ṣọ́ kọ́ alójúgbò wọn yà abọ́ṣọ́ kàrí tó tọ́rọ tó bá ha àyà 44 fọ̀kúlá lẹ́hùn kọ́ọ̀lá lẹ́yìn náà fọ̀kúlá lẹ́hùn kọ́ọ̀lá lẹ́yìn àníbí ẹnu ìjìmá méjì olùkùnrin wọn sọ pé àbí mọ́rùsà mọ́sá bá níbi harold mẹ́lú tó gbà káàkiri ọjọ́ ma múdà mọ́ ẹkùn mú mi pẹ́ mú mi kúbọ̀ yẹ bá kúbọ̀ sọ ẹ kúbọ̀ sọ sọ ẹ kí mú nà ẹ kì jẹ́ mi bá ọ̀rọ̀ àwọn ọmọ ló tó àwọn ọkọ̀ mo àmì dàrẹ́tọ̀ ọdún kà púpọ̀ jà ń nàìjíríà abájú mẹ́fà gbé lójó jà níbi musa ní airport òdì àbẹ̀ká gbọ́bọ̀ ọmọ títọ́ ọ̀la ọmọ lójó jà níbi musa ní musa ma fẹ́rẹ̀ lójó ọmọ òyà wù mo ti yàn máa náà bá òun lòdà sí bọ́ọ̀lá lójó jà níbi musa náà sí bọ́ọ̀lá ọ̀la ọ̀ọ́ ọ̀pá bàdàn àmọ́ ọjọ́ ìwà lórí musa wà lójó jà ìdí ẹ̀ṣẹ̀ tàwa léwu ó yé ìhánẹ̀ a ga kwaje karatu ku yi ma doka ne wa mun yi ne wani ne da mu ne wani ku kola ne ya doki ne yi ne mele tugbo boro la ma ngodo balo de oyo no pabana oyo no maya maya o mama ya oyo na mewe balo balo ya pata ni muta obi ọjọ́ na máa záàwù lion kí a mẹ́ ohun títà nínú múta òbí àní múta kọ́lá tẹ̀lẹ̀ bí máa ọjọ́ sí èyí yíò yíò iná kọlà kàní musa náà kọlà kí burama lè fi jí wọn kí ọ̀là kan kí lè sáré àbí wọn máa rọ́pò ààlẹ̀ mi náà àwọn ètùtùtùtùtùtùtùtùtùtù ìṣe ní kápá mú ìyàrí rẹ̀ rẹ̀ pé pọ̀pọ̀ bọ́lí ẹ̀bí jẹ́ náà òkú múdá ọ̀làbùkà ọmọlá ọjọ́ tẹ̀rọ̀ráìdì wọn ipò tẹ̀rọ̀ráìdì fúráúnà sámẹ̀rin ikpó atẹrọ ráyìn ìbúraúnà bọ́pá bànàní àmì musa ń kọ́lá ìbúraúnà adára bí tíyẹ́jú kí gbọ́ ọkọ̀ yọgẹ́lẹ́ bí lẹ́ bọ́pá bànà dáadáadáadáa ọ̀gbàmà yẹ wàlúwàlúwàlúwàlúwàlú ẹ̀wọ̀n ọ̀lẹ́dẹ̀ ọ̀lẹ́dẹ̀ ìwọ̀n àdìyàwó oríṣi ọjọ́ ọmọ ọ̀rọ̀ ìmí ìjáde ọjọ́ sọ ọ̀gẹ́lẹ̀ ọjọ́ náà gánà níbi musa náà fẹ̀rẹ̀ bọ́ ọ̀ ani musa wala ka di firawuna daa ki jɔ ba ɛrɛ ɛdi ne kudu wala ma ɛdi di ma bɔn ma ɛdi di jɔ ne ko ko ko ko ko ke ya wa de o le do mu ti di da ba kɔjɔ gbogbo ewu mɛgbɔ ɛdɛ gbò kumɛtɔ bɛ yɛbɛ yɛlɛ o ɔgbɔ kikui brown kóyɔ ne bɛ musa da ɔgbɔ brown na tìma mu kpalu tis tìma pa mu kpalu duu le bɔ tɛrɔ rice brown na ne alo dɔ yɔ do k'iyo yabɛ iye lɛ wɔ bɛ emukodo ɔlɔpɔ bɛ emukodo yanɛ bɛ kpakɔjɔ ma sɔkpa bana tɔɔbi ìmọ̀ká mi sọ́jà kuma náà pààrà ma ní machine gun ní mọ́tà tọ́ọ̀bù ní ìmọ̀ àkúmẹ̀rẹ́ tó ń bẹ̀ yẹbẹyẹbẹyẹ tọ́ ṣẹ̀dí ilẹ̀ ẹmọ̀jọ́dún tọ́wọ́ wà kẹrẹ̀ bá náà wọ́pọ̀ dẹ́nà mẹ́rin tó ń ké títí yóò dúdú náà gbàmà nídòdó nígbà tó ló ti yàn àkàbẹ̀rẹ̀ فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى فقولا من يأخر بابا مقولا قولا لينا نقولا يلولا قولا يقولا مقولا مفرعونا Oògùn ìrànà yìí ẹnà mọ́dúkọ̀lẹ̀ lọ́la ń dẹ́yìn. Tàbí ìmú àníbí ojú ẹnu yìí mọ́ gbẹ́dúgbẹ́dúkọ̀lẹ̀ lọ́la ń dẹ́yìn amma to duk wisdom ya Allah ya ne ka da kini ki ku ya la ma no iyo ne lu ko le wa ma mun da ku ba ne ya ko mu ko le wa ko ba lo ba la'allahu yatadhakkaru la'allahu ma nabi musa mu fir'auna ba yatadhakkaru ya kulli huwa dila aw yakhsha aw yamina ya to ko aya bi ne ya ko ba lo da'wa usulobu da'wa wa dodo ona bi to ba le yo do de omi ìjàpẹ́ ló ń lọ́ra rẹ̀ wọ́n ọmọ ẹni kàwọn ọmọ ìjàpẹ́ lọ mi àwọn àpètò ìjọba ẹni ẹ̀mẹ̀nẹ̀ rí tìmì ọ̀nà kàní correction kàní kìíní ní àwà wáyé kí wọ́n ti ayẹ ọwọ́ ìmọ̀ àpò yìí ọ̀rọ̀ ẹ̀ rọ ẹjọ́ alhamdulilayi correction lẹ́ ọjọ́ kí ọ̀rọ̀ làwọn tọ́ àníbi mo ń takọ́ lọ́pọ̀ jẹ́lẹ̀ ọjọ́ pọ̀lú màkébẹ̀rẹ̀ áwùnà ọlùkọ̀lọ̀ ìlọ́wà ló agbókúlókè lọ́la mà ní akẹrẹ̀ ọjọ́ pọ̀lọ̀ mà kàkí gbígbẹ́ẹ̀lẹ̀ ìbọ̀lẹ̀ bá nínú ìlú àmọ́ tabalẹ̀ tabalẹ̀ ọlọ́ọ̀lẹ́ yẹ máa kàwé yẹ kọ̀lẹ̀ yẹ lọ́la mẹ́ta yẹn àdúgbò àlùmẹ́ àwùjíjà káàkiri agbójá máa káàkiri tùlẹ̀ pàkọ́dẹ̀ yẹ kọ̀lẹ̀ lọ́la máa kàwé ya malma su ko ta ya ya ban yadda ba ka bane da yawan malama kai wa subhanallah on ni imam al-bukhari ishaq ibn rahway ibaya bilay o abu ni ya ka rogoyi mo ta pelu yimo ko ko ko ga ne bilay ohun ojú àgbà fún ọ̀la ẹ̀rọ lánà ní àtòkọ́ alùmọ́ àwọn ìjìyà káàkiri lílo ìdílé yìí tọ́jọ́ ìlú bí ìkọlẹ̀ lọ́wọ́ àwọn àtòkọ́ alùmọ́ káàkiri ìdílé yìí hà ẹnẹ̀gì nálọ́ nálọ́ kí ẹni ẹnà rọ̀pọ̀ fún àlà ìwé kí ọjà ní ilẹ̀ ìdílé gbọ́gbọ́gbọ́gbọ́ إيقعة الركوع يسبحان ربي العظيم يركو الجموجون يركو ركوع والسجادة جموجون يعني سبحان ربي الأعلى contrary to any other work يعني أنا ربكم الأعلى ẹni gàdí rògbò láti ìjẹ́dà yìí ó nǹkan lóhùn àbí àárín amúkọ̀ lóhùn àmà design àmà àbí túkà tó mú tọ́kì ríyàn mẹ́lẹ́sìn yékébi ìjẹba fàyè ìrìnàkúnmà kọkọrọ ẹ̀rọ ọ̀rọ̀ òkèlè olùgbèfèrè nà olùgbèfèrè wọn nínú ọjà ilé òkèlè ní àtẹ́lẹ̀ ọjọ́ tí máa ń rẹ̀ jọ dánwà ìtàkùnrin rà wọ́ ẹ̀ ọ̀làdì kọjá ayá ilẹ̀ tó ilé rẹ̀ ilẹ̀ tó dé ilé rọ́bì gàbí ẹ̀kìmẹ̀tì wọ́n mọ́ ìgbọ́sẹ̀ ممن دعا إلى الله أنا تنكد دخل يقال في دبنك نقلا ها إدون موارا رجو بصنمو كونوا بيوها وعمل صالحا إرادة يقول ببلدي وقال إنني من المسلمين omi nàdú lọ́gídẹ́ omi àmọ́dé òrùlé ìdó yíyá ní àwọn ọjọ́ ìdẹ́nà ti kọ̀kọ́ lẹ́yìn ọ̀gbẹ̀mọ́bìnrin ẹgbẹ̀rẹ̀

Oh Allah dúró torí ìdí àmọ́ méjì èyí máma ìmí láìláìláìlá òdó gbogbo ìmí mọ̀mọ́dún rẹ̀ tó lò láì tó gbogbo dákì wọ́n ti ní kàmáwò àyàrá sọ́lá àyàrá sọ́lá الفلاح إمام متنوك حي على الفلاح من روى نبتنا من نردو ó a máa lọ́jọ́ wẹ́kẹ́ lóru wẹ́kẹ́ wá tó lùká wẹ́kẹ́ wá yẹ́ yá ń gbé kòrògbó ilé dàtíté ìjẹ́ mẹ́rin àìdí fún àwọn lórogbó ẹ̀lẹ́ ìsì báńdì ìrìn àdọ́wọ̀ káyà dìde àkókò yíò ina ya kamimale mitishani uyowi ido ikurani pakunya na ya tele tudabale insha Allah fi halqati al-qadima uyo karatu kanya jojo mune el bishakayain algayain no ko idole bani sahabi anabi buki dowolo matipo do maniyo ido tumaka ile tumure ile tamẹ́lẹ́lẹ́lẹ́ òyìnbó ìdánú ọ̀pọ̀ fún mi gbókì ńlélò èdò tamẹ́lẹ́lẹ́ àmì sàhámi tó dùn àmẹ́yàn òjò èdò ìwòjò ìtàyà lọ lọ́mọdẹ̀ rẹ̀ nínú àyà yẹ̀yẹ̀ lẹ́yìn díkẹ̀ àkáàtì máa ń àìní lẹ́gẹ́dẹ́ ìmẹ́ bàbàtàbà ìyáná ayà yìí àmì ti sàkàrà mọ́nú ìmì tẹ̀lé wọ́n sára ayà yìí àmọ́ kó dọ́wọ́ ọ̀nà ọ̀yọ́ sàmáàtì wáyé wáyé ọ̀pọ̀ pa olùgbé màmá ọ̀pọ̀lọ́ ti fi wáyé màmá ọ̀tún kílẹ̀ káma ló wẹ̀ mú dábìọ̀ kàmá ló dọ̀ yẹ. òtẹ̀ méjì ládà dọ̀ ìyọ̀wọ̀ dọ́ sọ́gbẹ́nà ọ̀pọ̀ màdí àbọ̀dẹ̀jọ́ àwọn tó àwọ̀ dọ́ máa tá màá yá pínlẹ̀ mọ́tà màá yá kọ́mà lọ. táwọn àlùkò ما ووضاء وعمل صالحا محمود منه وقال إنني من المسلمين محمود من يمنه duk bayanin bakwai da galomni ta ɗabiya yana gajiya na yayin fitin a yana da wani wato insha Allah ko biyar udo uku usebo mune mahuste mune udowo noyo mbiamatuwe ti bama dowo kana ko yano yo mune àwọn yalo to yu bela dikepene la إن شاء الله جزاكم الله خيرا إن شاء الله وقفت هنا وجزاكم الله خيرا وبارك الله فيكم وجمعنا الله وإياكم في جنات النعيم في مقعد فلك عند مليك مقتدر والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله